اجيب آه، بابا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم ولا يفتكن آذان الأنعام ولا آمرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر أسرانا مبينا فقد خسر أسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مهواهم جهنم ولا يجدون عنها محصا وقال عز من قائل وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أحسد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخذتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستبذف من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعيدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أدعوكم الله ọba tó ṣe pé gbogbo ọ̀nà tó fi ṣe pé a fi lè dọ́dọ̀ rẹ̀ a fi lè báyọnu rẹ̀ pàdé tí ó fi gbà wá lẹ́rú pẹ̀pá tó ṣe fún wa lálìjánnà àti yọnú rẹ̀ a fi lè wá pàdé òun ló ṣe fún wa ọba tó ṣe pé gbogbo nǹkan gbogbo ọ̀nà láti yapa kó lójú ọ̀nà rẹ̀ tí ṣètọ́nù fi gbá wa mú tó fi ní pé ṣètọ́nù láàmà bá ṣe táàmà ní àbí táàmà gbogbo ọ̀nà náà lọ́lọ́wọ̀n wa náà ló kìlọ̀ fún wa ká jìnà sí láti dé ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn a ń sọ fúnra wa nípa àwọn irinṣẹ́ tíṣẹ́ ìtọ́nù máa ń lò láti fi mú ọmọ ànábì Adam adẹ̀sàlàyé máa pé kókó nǹkan tí ìsọ́nù pé àṣìkò gangan òun ni kó ṣe yí pé ìránṣẹ́ ọlọ́run ọba kéèyàn gbàgbé kéèyàn bá ti gbàgbé rẹ̀ tán kéèyàn bá ti gbàgbé rẹ̀ sí ló ṣe wíìlì bó bá ṣe yí pé ńgbà tí ń báyàn mú èèyàn jẹ́rú ọlọ́run ọba tó ti pé wá fọ́ báyàn mú èèyàn sì rántí gba ah, nǹkan yóò ṣe bẹ́ẹ̀ wà sẹ́ńsítìfù sí ète rẹ̀ ó mì wípé ọlọ́run ọba sì ní èèyàn lò àwọn bá ìgbẹ́ níta ìdíbá tí ń gbáyàn mú èèyàn gbọ́ lálákọ́kọ́ èèyàn òfúra lẹ́lẹ́kejì tó padà fi mú èèyàn tán ìtumọ̀ ní pé gbogbo ọ̀nà tí ó gbàgbàdà pa bí misleading èèyàn ìyò ní fura mọ́ bí i ta lè fi jọ òní fúkà pé ṣe ìtọ́ọ̀nù ó fẹ́ rìdíìsì immunity yàn àmọ́ kó tó reduce immunity ní nǹkan tí èèyàn fi ń sọ́ra yẹn fún bí àìsàn ìdí ọkọ̀ ṣe ni pé yóò kọ́ reduce sensitivity sensitivity ni pé kí nǹkan káyàn kẹ́yàn mọ̀ pé nǹkan káyàn hmm? ṣàmọ̀ pé ìfún nínú ẹ̀dá ọmọ anábì Adam náà lọ́rọ̀ ilé ayé bí ẹ̀ ti wà sensitive sí náà ni yóò ṣe lè sá ewu sí

òun ti máa pèsè àti àbọ̀ ìdè so ìtíṣẹ́ ìtọ́nù fẹ́ ṣe òun ni wípé ìrántí ọlọ́run ọba yẹn ìrántí ọlọ́run ta hán ìrántí ọlọ́run ọba títí tóbi ọlọ́run bó fi tóbi lọ́kọ̀ yẹ̀ fá ah, ọlọ́run ọba tó ṣe dáadáa fún mi báyìí tó kẹ́ mi tó dá mi tó pèsè fún mi ah ìgbọ̀rọ̀ sí báyìí fún téèyàn ó rántí téèyàn fi níṣẹ́ ìyẹn gẹ́gẹ́ ní ṣètọ́nù fẹ́ rìdí so lẹ́gbẹ̀ẹ́ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń sọ wípé kẹsọ́rọ́tò ìmọ̀sí yóò kéde ìhsà bẹ́ẹ̀ bá ti ń tọ́ọ̀ṣì nǹkan jù tí a ń fọwọ́ kàn tí a ń fọwọ́ kàn èyàn padà máa ń lùsì sensitivity ni ẹ bá ti fọwọ́ kàn kan jù bá padà yádọ wọ́n bá fọwọ́ kàn gan nímọ̀ pé wọ́n fọwọ́ kàn tó gbé wọ́n ti ń fọwọ́ kàn rí ẹni tó bá yẹ pé nísìn òun ara bí tí ó ti bẹ̀rẹ̀ ní pínpín yóò lówà gbéjẹ̀ alábi tí ó ti bẹ̀rẹ̀ ó ní pé kò ní bọ́bìnrin tí ìṣẹ́lẹ́sọ̀ rẹ̀ lọ́wọ́ alábi tí ó ti bẹ̀rẹ̀ pé kò ní dìbòbìnrin olóbìnrin alábi tí ó ti bẹ̀rẹ̀ pé kò ní wo ìwòkú ṣùgbọ́n tíṣẹ́ ìtọ́nù bá báyàn tó bá fẹ́ gbáyàn mú gbogbo tọ́lọ́wọ́ bá láàkalẹ̀ yìí tí ó fi débi tọ́lọ́wọ́ bá ní kí ẹ̀wọ̀n ṣe yóò máa bírèkì rẹ̀ ọkọ̀ọ̀kan yóò máa bírèkì tó gẹ́ẹ̀sì ojú rẹ̀ yóò sọ ah, ah, lè tó bá rùn sí ìkẹyọ̀kan náà wá ní yóò ọkọ̀ sọ̀yẹn tó bá sọ ọ́nù kò ní pàṣẹ nǹkan kan mọ́ tó bá padà fún yá láti ibẹ̀ yóò graduate bí ọ̀pẹ̀ àkẹ́yìn akára obìnrin lọ́wọ́ lásán láti ibẹ̀ yóò di pé yóò di mọ́bìnrin ẹ̀ láti ibẹ̀ yóò fẹ́ kó sí pé bóun bá ti wà nù mọ́tò bí táwọn obìnrin bá jòkú lòun fẹ́ jòkú tó gbogbo eléyìí ní ṣètọ́nù ń pa sensitivity máa lára kó má fi fura mọ́ àìmọ́ fura yẹn là ń pè ní algafla láti pé ẹ̀yẹ gafla ẹ́ kò kàǹkan fún mọ́ ẹ́ kò ìrántí ọlọ́run ọba òsí mọ́ gbogbo nǹkan ni wọ́n ti parẹ́ mọ́ la òun lẹ́sẹ̀ pé jọ́dí pé àbádé ń sọ̀rọ̀ àzíkiri kí kárántí ọlọ́run kárántí ọlọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́ yóò fi gáfúlà náà fún ránṣẹ́ pé wọ́n fi rọ́bà kàfi náfẹ́ kàtàdọ́rọ̀ àná ẹ́ lẹ́ni tí ó napá ọ̀rọ̀ àtìsọ́lọ̀ ọba àti ní kẹ̀lẹ́kẹ̀lẹ́ má jẹ́ kó òun rẹ̀ kó ga jù má sí nínú àwọn èèyàn tí wọ́n ya kọnu fọ́ra níta ní pẹ̀lú afọ́nú fọ́ra pé ẹni tó ti gbàgbé sùn lọ bí tó wà tí ewu fi dé bá ẹ̀dọ́mẹ̀dọ́ fúlàmù ìgbé ká ló pé nísìn wọ́n lẹ́nìkan ó fẹ́ pa ẹnìkan pé tó gbẹ́ nìyẹn òun kó ṣe fọ́ra tó ti gbàgbé ẹ̀ téèyàn ò fẹ́ kẹ́nìyàn kan rí yàn ìgbà téèyàn máa ń wọ̀lú ó wọ̀lú aláhí ní gáfílà tí àyà ìkùránṣọ ó wọ̀lú nígbà táwọn èèyàn onímọ̀ kó wọlé so irú ọwọ́ náà ni ṣètọ́nù máa ń lò fáwọn ẹ̀dá adam akọ́kọ́ kírétì ọ̀nà tí wọ́n fi ní gáfílà ẹ́ gáfílà ó jẹ́ bí opposite bíkírù bíkírù ni ìrántí ẹ́ èyàn wà conscious èyàn wà sensitive yóò kọ́ pààyàn mọ́yàn lára ó bá pààyàn mọ́yàn lára tán èyàn wà wà in the state of gáfílà tẹ́ẹ̀tì yí pé èèyàn fúra tọ ibẹ̀ òun ni ó tún máa wá fi wo bàbí wà fi lọ́yàn lọ́yàn fọ́dà tó fi kanú ìjọsìn ẹ̀yọ́ ìgbésà bá ti ń kírun ìjọ ṣe ìtọ́nù bá ti fẹ́ yé kírun mọ́ wúlò fún yẹn tó pé ìrun fúnra ìránṣẹ́ ọlọ́run ni bó bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ yóò kàn gbé wá ní ya ẹ̀záàmù tó fẹ́ ṣe ẹ owó ilé rẹ tó fẹ́ san ẹ bùkátà tó fẹ́ bíá ẹ̀yìn olùgbé láàrin táìmù yẹn ní èyí ó gbà wípé wà lórí mi so irú táìmù yẹn ẹ̀hẹ́n yóò introduce ilé ẹ̀ tó bá introduce ẹ̀sán yóò sẹ̀kọ́ wá fi àwọn nǹkan yòókù tí ó tẹ̀lé ní koran sọ pé wàásùfẹ̀rẹ̀ náà fẹ́ ká máa lẹ̀dí náà yẹ̀dọ̀ òun àrọ́ bá wọn bíl gàdá ti wọlá ṣe àwọn tí wọ́n rántí ọlọ́run ọba tí wọ́n ń pe ọlọ́run ọba láàárọ̀ àti nírọ̀lẹ́ ìwà nẹ́bí àwọn ni ojú ó tì ẹ́ ìrídùn náà wọ́jù hàn ojú orí ọlọ́run ìyọnu ojú ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ni wọ́n wá kọ́ránì wá ní wà látòté mọ́n àpálná kọlbàhù àbíkìrì náà ẹni tó ti pé ọkàn rẹ̀ afẹ́kan ti jẹ́ kó ya fọ́nú fọ́ra kó obìnrin ti wà nábì má tẹ̀lé so gáfúlà yẹn oníṣe ìtọ́nù máa ń sábà máa ń wó ní tí gáfúlà sì ti wà gẹ́gbẹ́ sàlàyé òní pé bí èèyàn fẹ́ rìdíùsì threshold sensitivity yàn ibi tẹ́ wà sensitive sí ẹgbẹ́ tàbá pé kìníkà ó lè capture fún níwà sensitive tí wọ́n pé táyẹ̀fẹ́ bá fẹ́sílẹ̀ gan yóò rí jẹ tó bá ti di bọ́ nígbà tí nǹkan bá tó kàn kan tán kó tó gbé yóò rí jẹ ó ti ní sensitivity ìtumọ̀ ẹ̀ pé téèyàn bá fi lè dó tí ètò bá fi lè rí ṣe débi wípé ó tún yàn mọ́ débi ẹ̀ṣẹ̀ tán kéèyàn tó fura ó pèsè ó kẹ̀kẹ́ ti destroy gbogbo nǹkan téèyàn lè fi sọ́ra bọ́lọ́wọ́n bá ṣe ń sọ fún wa yìí nípa ṣètọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́n bá ṣe dára wa gan fisikálì ní gbogbo níta nílára kí n wà ìtẹ́ rí tó kóhùn ló wà níta òun náà ló ní sensitivity jù àwọn nerve tó pàṣẹ nerve endings ẹ́ rẹpẹtẹ́ ìbá ti fọwọ́ kan èyí ó feel pain ibi skin ló wà ẹ́ because òun náà ló wà ń ta anybody tó bá ṣe pé ní skin kan bá ti kan skin rẹ̀ ẹ́ kò fíìlì ẹni sensitivity ma tí mọ́dù yóò fi jó kò ní ma èyí tó kọ́kọ́ súnmọ́lẹ́ ẹ̀kọ́ ti kọ́kọ́ kàn tó dà tó bá ti yára nísìn bó ṣe yára bó ti tara nísìn ó ti protect tó wà sálẹ̀ nù tá kò tí ìjó délẹ̀ àmẹ́ tó bá ṣe pé nísìn kò sí nǹkan kan lórí skin rẹ̀ mọ́ ibi ìpadà wá fi wá jó yóò ti jó délẹ̀ tọ́jú gbogbo kó ti fẹ́ lálà àti tán ó tó fura kó ṣẹlẹ̀ irú nǹkan ìṣètọ́nù fẹ́ ṣe irú nǹkan iná ló fẹ́ gbà lọ́rùn àti ó fẹ́ jẹ́ kí wọ́n wà ní kíni kí wọ́n wà in the state of gaffer ẹ́ state yìí pé wò ní fura ìgbà kan ṣe àwọn olùkùnrin sọ fún wa pé iná lẹ́bí na tápọ́ àwọn tápáyà ọlọ́run ìdá mọ́sá nǹkọ́ ìfòmínà ṣètọ́n tí wíṣà ṣètọ́n bá ara fẹ́ nǹkan tí wọ́n pé ṣe nǹkan báyìí ní nǹkan tí ò dá tazakaru wọn rántí ẹ̀hẹ́ ìtumọ̀ pé sensitivity yẹn ó hàn àwọn tápáyà ọlọ́run ìlànà lẹ́bí na tápọ́ wù àtọ́páyà ọlọ́run bẹ́ẹ̀ náà lèyìn ó ṣe máa kí ni

òun ni yóò wá in contact pẹ̀lú haram ní òní lárímà gbogbo ọ̀nà tá àti ní lárímà ọ̀lọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ anábì sallallahu alayhi wa sallam anábì sọ fún wa anábì ní ah, inna allaha hadith abu hurairah kataba lamni adam habbahu min az-zina ọlọ́wọ́n ọba ó ti kádàrá rẹ̀ ó ti kọ́ mọ́ mànábì adam kọ̀ọ̀kan ìpín kẹ́ ní zina pé yóò rí òsìbòsì òkóṣe anábì wọ́n ń tà fún wa àwọn sẹ́ẹ̀sì títí náà fi ṣẹlẹ̀ anábì fàzínà àìlẹ́yìn ní àdínàrà zina ojú méjèèjì òun ni wíwò hmm? zina ọwọ́ méjèèjì ni alam kíyàn tọ́ọ̀ṣì nǹkan tí ó sọ fún yìí zina ẹ̀ṣẹ̀ méjèèjì òun ni rìnrìn lọ síbi ọ̀tún jẹ́ zina anábì wá ká báyìí anábì wá ní bóyá páwọn kìíní ìṣe jẹ́ méjì sí di méjì náà gágá ànábì wa ní wàlúkọlù yomani wàlúkọlù yẹtàmánà ọkàn òun náà ó máa wíṣ ṣùgbọ́n kókó ni pé wàlúkọlù ìsọ̀dínkùhù ọ̀rùsọ̀dínkù abẹ́ ni yóò wá sọ pé yóò kọ̀ǹfàmù àdúgbò pé náà ni ò ṣe ẹwọ bọ́láwọn bá ṣe tó ó tó ó tó pẹ́tọ̀ àtọjú àtọwọ́ àti rìn ẹ̀hẹ́n tọ̀ gbogbo nǹkan ọlọ́run wá ṣe láti fi blọ́ọ̀kù fíìsì náà má ti ṣẹlẹ̀ ọkùnrin àti obìnrin ọkùnrin àtobìnrin tán rẹ̀ ojú wọn lẹ́ ọkùnrin àtobìnrin tán sọ abẹ́ wọn ọkùnrin àtobìnrin tí ìṣẹ́lẹ̀ tọ̀rẹ̀ ògbọ́dọ̀ dá wà nínú ìkan lóṣọ̀ọ̀kan tẹ̀fáwọn nìkan náà ni ó wà ń bẹ́ ẹ̀ kọlùwà islamu harama rẹ̀ ọkùnrin àtóbìnrin tí ìṣẹ́lẹ́tọ̀ra wọn gbọdọ̀ bára wọn lọ islamu harama rẹ̀ ọkùnrin àtóbìnrin tí ìṣẹ́lẹ́tọ̀ra wọn gbọdọ̀ dìmọ́ra wọn islamu harama rẹ̀ obìnrin mùsùlùmí ó gbọdọ̀ múra pẹ̀lú jìlbáàbù rẹ̀ tó láti fi protect náà gbogbo kí ní òun wọ̀nyí ọlọ́run ọba ṣe é torí túmọ̀ sí dédì ní wọn níjọ́ fi ṣe ìtọ́nù ó kú mà tó ṣe lọ́mọ àtọ́fẹ́ ìpẹ́tọ̀ ní zina èyí ó tètè mọ̀ fara zina wá break lẹ́yọ kọ̀ọ̀kan òun lè fi rí wípé ọlọ́run bá fi ní gbogbo nǹkan si a máa fi rántí òun sí everyday táwọn àsìkò rẹ̀ ò síra táwọn ẹ̀yìn ó rí wípé gẹ́bà ti fúnra wa nínú àwọn ọ̀rọ̀ wákàtí márùn ta tá ń kí èyí tásìkò rẹ̀ tó gùn jù láàrin ara wọn nígbà tá bá ń gbogbo ọlọ́wọ́ bá ti sítọ̀ ẹ mọ̀ sùn gbà hmm? ẹ lọ sùn gbogbo tẹ́ bá ṣe ń gbà wọn nísìn àníkọ̀ kan kọ́lẹ̀ fún ìtumọ̀ ní sítọ̀ ó ti káyín lọ́wọ́ kú bọ́lọ̀ bá ti rí pé táìmù bá ti rẹ̀ tí ó bá ti gùn jù gọ́ yóò mọ̀ fi jọ́sìn yóò mọ̀ fi jọ́sìn pé ìjọsìn ni ó mọ̀ jẹ́ ìrántí ni ó wọn láti gbọ́ láti gbọ́ pé àwọn àfúnà láti gbọ́ pé ó wà ní ẹ̀rí wípé bọ́ bá ti dàsìkò ìṣá wọn kìí fẹ́ kéèyàn sùn before ìṣá wọ́n sì fẹ́ kéèyàn tún sọ̀rọ̀ lẹ́yìn hmm? ìtàn mìíràn pẹ̀lú ẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam nígbà míì ní máa ń dìlé ìṣá especially táwọn Yorùbá ti kó jọ kí ló fà afẹ́kọ́ṣe pé ọmọ ó bá jọ́sìn fọ́lọ́run ọba tá tọ́lọ́run bá fi gbàjọ́ sí kó túnmọ́ ṣe nǹkan míì tí ó kò fi dàjọ́ sí kó lọ sùn kó lọ gbé e sùn ẹ́ tó lè lẹ́gbẹ́ àwọn èèyàn tí wọ́n ti ṣe ẹgbú ń kọ́ o under the cover of night àwọn ni wọ́n dáṣẹ́ wọn tó mọ́ ìpọ́tọ́ wá ní iṣẹ́ ẹgbú náà lóru náà kọ́ ọlọ́run ọba tó wá ń sọ wípé òun tó ń gbọ́ àwọn míì láti rí nípa iṣẹ́ tó ṣe lóru ó bá tún wá tún wá jí láàárọ̀ yóò tún wá sọ fáwọn lẹ́yìn àtàwọn àdúgbò láti rẹ̀ ẹ́ ó ṣiṣẹ́ bú lóòrù nígbà tó ṣe tán ọlọ́gbò láti rẹ̀ nìkan kan ọmọ òun fúnra rẹ̀ ló fún wá jí láàárọ̀ pé á lóòrù àná òun dáná báyìí àwọn ọmọ yẹn òun làdábì sọlá sọlá gbogbo àwọn àjọ mi lọ́lọ́wọ́ bó sàbójúkò fún yóò fojú tó kínú àtàwọn tó máa ń ṣerú pẹ̀lú tẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tàṣetá lóru ẹ́ wọ́n wá bí anábì sọ̀tọ́lá pé kí ni ìsinmi mùjáhárọ̀ anábì wọ ìnàmì mùjáhárọ̀ sí inú nǹkan tí jẹ́ mùjáhárọ̀ pé èèyàn ń sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ókún lè àyàmọ́lá rọ́jùlù bí lẹ́lẹ̀ amálá oníkọ́mọ nìyàn kó ṣiṣẹ́ kan lóru tí ò lẹ́yìn ìgbà tó lọ ń bò láti rí tán ó sì tún jáde pẹ̀lú impunity tó ń sọ aburú tó ṣe àwọn èèyàn pé mo jù àdírí nínú àwọn èèyàn tẹ́yàn bá fi gbé sọ́kàn bẹ́ẹ̀ ara tí máa ń ṣe fún yàn pé ń máa ń jẹ́ kéèyàn jìnà sí ìfẹ́ ọlọ́run ọba ní sì máa ń jẹ́ kó má ṣe pé gan kéèyàn ti lè rántí àti tọrọ táwọ́ bá èèyàn ní rántí ṣíṣe tọrọ fi báyàn mọ́ gbogbo ẹ̀yìn náà fẹ̀kan náà ti ṣó pé òun kò fẹ́ ọlọ́run ọba kún ìtìká ìtìhá kò òrùmọ́ àtìlá so kùrán sọ fún wa pé àwọn tápáyọ̀ ọlọ́run ọba ìlàmọ́sàn tọ́ ìfúnmínà ṣẹ̀tọ́n tábẹ́tẹ̀ ṣẹ̀tọ́nù bá fẹ́ sí wọn pé ṣẹ̀tọ́nù wípà àtàṣẹ ọlọ́kà àbí wọ́n ṣe ìtọ́ka tó ṣe pé kò sí dé main ẹ̀ṣẹ̀ tàbẹ́kàrù wọn rántí fa ìdáhùn mọ́fìrò kíákíá lójú wọ́lá ẹgbọ́ wọ́dù tó rán lónìí ìdáhùn mọ́fìrò ojú wọ́lá tó á ẹwò lélẹ̀ ó fi hàn pé ní àmá wọn tó ṣe pé ṣe ìkọ́rùn bẹ̀ kan ti gbá wọn mú tàbí jọ ń sọ ọmọ ìyá ẹ́ yàmùdú náà ń fi lọ́gá yìí tọ àwọn ọmọ ìyá ṣe ìtọ́nù ọmọ sọ pé continue ohun onírántí kankan sensitivity tán kò sí kankan hmm? the only thing tí ṣe ìtọ́nù ó fi kún lọ́kàn ní pé kókà mọ́ sọ pé nàlá àgbà fún rọ̀hí nkẹyọ kan tí ó kùnú then ọkàn rẹ̀ ti kú kí rẹ̀ ti kú ẹ́ ojú rẹ̀ náà gbogbo nǹkan ti lé fún láti ṣe ṣètọ́nù jẹ́ kó lè ẹ́ bí kéèyàn mọ̀ pé ní tiwọn léèyàn tí ń ṣe èèyàn ìwà abúnú agbára tí ní iṣẹ́ ọ̀nà òpá burú nípa kó mọ̀ ṣùgbọ́n ibo ni màá ti wá bẹ̀rẹ̀ padà sọ inú ṣètọ́nù yóò ti dùn pé òun ti sí ní ṣe ni so àwọn táwọn bá ti àláwọ̀ tó ṣètọ́nù bá wọn mú o ṣètọ́nù ó sì máa then mo wá ní síwọ́ wọ́n mọ̀ ṣe lọ́nà so bí tẹ́yìn ó ti máa mọ̀ tí ó ti máa àṣẹ́sà ara rẹ̀ ni pé ṣé òun sì wà ní déédéé tọ́lọ́n bá ti sọ pé béèyàn bá ṣe ń rántí níjọ tẹ́yìn bá ti kọ́ fi tiẹ̀ ṣe ẹ ó mọ̀ pé tákó àyàn kọ́ ò ó sì ní lẹ́gùn èèyàn wà lè bẹ̀rù dáhùn èèyàn wà bẹ̀rù ọ̀hún tó ọlọ́ọ̀dà kò sàforíjì fún mi ọlọ́ọ̀dà kò mọ̀jẹ̀ kí n fọ́ọ̀lù àmọ́ níjọ tẹ́yìn bá fi hàn aláwọ̀ tó gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ níbàrí à tẹ́yìn ó fi ilé máa tají èèyàn ti lose sensitivity ẹ̀tọ́ ṣètọ́nù ti take over ọlọ́run bá kókò sọ̀rọ̀ ẹ̀ sọ ó kà á sínú àwọn tí ó protẹ́kì ó kà á sínú àwọn ṣètò ọ̀nà nígbà wọn ọlọ́run sọlẹ̀ aláàmú muhammadu wa aláàmú hamad kàmá sọlẹ̀ sálà ìwà ìwà ìwà ìwà alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala ah ọlọ́run bá sọ fún wa ní sọ́tò nìta ṣé ṣètò ọ̀nà làánà òun ọlọ́run bá làánà rẹ̀ ọlọ́run bá lè kú níbi ìkẹ́ nígbàtọ́lọ́wọ́ bá lè kó ń bí ìkẹ́ torí kó ṣe gírí máa dáì ẹ́ ó ṣò pride nítọ́lọ́wọ́ bá ní kó ṣe kìí ṣe tó tóbi púpọ̀ láti ṣe compare sí nǹkan tí ọlọ́wọ́ bá ní kánàbí adam ṣe lẹ́yìn bá wowó nítọ́lọ́wọ́ bá ní kí ìbílísì ṣe ó kéré lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí ọlọ́wọ́ bá ní kánàbí adam ṣe why ìtọ́lọ̀ bá ní kí ìbìlísù ṣe ní pípọ̀ ya bá ọ̀fọ́ Adam kò sí ojú kòkòrò kankan tó wà níbi àti mọ́ṣe ẹ̀yẹ máa wù bẹ́yàn bá ní ọmọṣẹ́ méjì àbíyàn láwọn tí wọ́n ṣiṣẹ́ fúnyàn méjì ọ̀kan èyàn pa láṣẹ pé dìde ọ̀kan èyàn sọ fún pé má jẹun yẹn ilé ìtẹ́yà pa aláṣẹ tó wà wájú ọ̀tẹ́yà kó dìde kò wá dìde àwa ní kílé tó fi dìde excuse wo ní olè olóòrùn ní tàbá ọkọ̀ wo bó bá sọ pé wá nígbà tọ̀ òun ní pé nìní àgbọ̀ pọ̀kíyàn sọ pé tọ́ ya dìde olóhun òdìde wáì wọ́n pé because o tó pa ní láṣẹ kí n dìde ọ̀sẹ̀ wọn pé yíò ó fẹ́ kan fi hàn yàn pé àwa àtòun lẹgbẹ́ nù bọ̀bẹ́yàn bá sọ fẹ́ni téèyàn ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ pé má jẹun yẹn ó wá jẹ́ tàbáríkílé tó fi jẹ́ pé wà láojú mi ò kó bẹ̀ ní ẹ̀yìn ò rí pé ní sin tó mú wálẹ̀ switch kò directed tó ń challenge authority ọ̀gá ẹ̀ ó directed sí weakness ara rẹ̀ mo mọ̀ pé tí mo ṣe rọ́njà mọ́ ojú mi ò kó bẹ̀ ẹ woru ánsà yìí ánsà yìí ò lọ pẹ̀lú ẹ̀ta ní kan dìde ẹ̀yìn kílé tó fi dìde pé ọ̀la ẹ̀ ń gbádùn jòkó ni kò sí kò sí ní ìpèsè bẹ́ẹ̀ authority ọlọ́run ọba challenge weakness ni ànábì ádámù ṣó ṣá mo mọ̀ ó ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ah, kíní ọba wa mọ̀ demonstrate ni bàbá gbogbo àwa ẹ̀dá ń fún àpẹtọ̀ tó orí bí ṣe ìtọ́nà ṣe mislead ẹ̀hún níjọ́ bá bá fura wà ma.

annafun fil azabi mushariku pé a fi àwọn ọmọ náà sínú náà káwá ní torí wọ́n wà náà di fàṣẹ wá pé ẹ̀yin tẹ́wọ̀ náà pọ̀ ẹ́ kẹwàá ní yóò wúlò fún kò ní wúlò fún yóò pé ó ń kálukú dáyà rẹ̀ jẹ tí ó sọ̀rọ̀ kó ní kọ́mpní pa alábájá náà bẹ̀mẹ̀ kò ní òní ìwọ́de kan ló fi pò wà mẹ́ ẹ̀hẹ́n torí pé bọ́mọ nìyẹn ṣe máa ń ronú ṣètọ́nù wa ní sọ̀bọ́lọ́wọ́n bá ṣe ní kóhun sẹ́ǹkì yìí ó ní làṣàkìzánà min ibadika nasiban mafruḍa nínú àwọn ẹrú rẹ̀ tí Ọlọ́run ọba dá ma ń pàwọn èèyàn kan náà bẹ mo ti select àwọn kan èmi nìkan kọ́ lálọ́ ó sì lérí eléyìí ó wá ní tó ń ṣe fún mi wọ́n làkò ní ìlànà máa sọ wọn ìtumẹ̀ ní pé ọlọ́run bá sọ fún wa nígbà kan bí Adam àti Hawa akẹ́kọ̀ọ́ lálùjánná ọlọ́run ni ẹ máa lọ sórí ilẹ̀ ẹ́ ìmọ̀ ayé àti ìyànnẹ́kùn mi ní húdà ìfọ̀nà máa mi ìtẹ́ gbà ìtẹ́ fọ́lò tẹ́ẹ̀fì ní sọnù yóò wá báyìí ẹn tó bá tẹ̀lé fọ́nà àmà mi ọlọ́run sọ fún àmì kan pé ìfàlàyé tí lù wọ́lá yáṣkọ́ níbo bí ó sọ pé ìfàlà ọ̀fúnà àlẹ́ ìwọ́lá wọn ní sọnù wọn ò ní wọ́n kan anybody tó bá tẹ̀lé lálọ́ náà kò ní sọnù ṣètọ́ ni wọ́lá òdí ńlá nínú àwọn máa sọ wọn ìtumọ̀ ẹ̀ ni pé tọ́lọ́ bá ti ní sọ̀rọ̀ ọ̀sẹ̀ mùsàfíìmù ni òun sì fà wọ́n sí ìkejì bọ́ kí ni yóò lò láti bí àṣìṣì ó ní pé nǹkan tó fẹ̀kan wu ẹ̀mí ṣe ìbẹ̀lẹ̀ òun ò lò tó wú ẹ̀mí ṣe òun ma kóògbó yóò ma kóògbó tó sáré pé ọmọ ànábì adam fàáì lóhun nìkan agbára rẹ̀ ó ká láàfin bẹ lọ́wọ́n bá pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ lọ́wọ́n ọba láàmà sí ìwọ láti wàrà lọ́wọ́ pé kó kún wa lórí ẹ̀ àwọn nìkan kọ́ torí pé ibi tí ṣètọ́nù fẹ́ gbóhun tó fẹ́ kan wùyán ṣe ni ẹ́ tó fẹ́ kan wùyán ṣe ni lòun fi gbóhun bẹ́ẹ̀ tọ́tẹ́mà ti wá wò pa má ṣe ẹ̀mí ò ní gbé fọ́ọ̀sì ní ó pọ̀ jù láti bí ọlọ́run bá tó kọ́ lọ́wọ́ bá kó fún wa nínú àlọ́wọ́ dẹ́gbà wọn ti ń tọ́pọ̀ ihdina ní báyìí ọ̀nà bùnmí sọ pé every time làbí ń kí fásíà tó gbé every time láti fàájá láti ń kírùn jòjòjúmá ẹ́ ibé by time tó ń kálùkù náà bá ti ìkípa ara rẹ̀ ẹ́ tó sì build immunity pẹ̀lú ìdínà sọ́rọ́tàl mustaqim ìdínà sọ́rọ́tàl mustaqim tó sì kó ó sì believe tí ń wí sí ìfẹ́lẹ́ ọlọ́run bó ní kò ní ṣètọ́ ọ̀nà ọlọ́run bó sì mọ wọ́n ẹ̀ yóò mọ̀ rí signal ṣètọ́ ọ̀nà wá sọ́nà tó ń wò fi kí tó ń wò fi fáwọn èèyàn ọlọ́run ó sọ wọn wọ́lá òmàlìyàn náà máa fẹ́ máa jẹ́ kí wọ́n máa ní àwọn ẹ̀ ìrò àwọn tí wọ́n hope láti achieve òun ó jẹ́ kó mọ̀ kàn wọ́n pé ah ọ̀nà báyìí pé tó bá ṣe nǹkan báyìí nísìn wà á lówó wà á rí báyìí nísìn òun ó máa tàn wọ́n pẹ̀lú tí wọ́n fẹ́ achieve life al-amani al-kadhiba àwọn ìròkúrò pé pé èèyàn wish wish wish àmọ́ tó pé kò ní ṣẹlẹ̀ ọ̀tún náà ni ó fi tààyàn ẹ́n gẹ́ bó ṣe pé nítorí ṣe tàn nábì adam àti àwọn àrà kí ló tàn wọ́n fún ó sọ fún wa pé tó orí tọ́nà fi yẹ ẹ̀ná jésù yíyẹ ẹ́ òun ni pé tẹ́ ẹ bá fi lè jẹ́ màláìkà méjì lẹ́yìn tẹ́ ẹ̀ ní kú mọ́ ẹ́ tó bá ṣe ipá nábì adam bá ṣe pé kò gbàgbé bọ́lá sọ pé ó gbàgbé ká pé kò bá gbàgbé àjẹ́ òní nǹkan tó ṣe pé nìtì yóò nígbà tí ó parí yóò sọ fún ẹ̀fún kò ní tán hmm? nǹkan tó ṣe yí pé bẹ́yàn bá ní tẹ́yìn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ní yóò tẹ́yìn bá ti ní sábà ìgbádùn sílé nǹkan tó pé tẹ́yìn bá ṣe èyàn tún nídìí aburú mi láti fi kọ́bà ẹ̀ ó tó fi dúró yóò ti yàn sí yóò ní kò sí nǹkan mi lẹ́yìn rẹ̀ mọ́ ó dàbẹ̀ tí ń tẹ́yàn ní pé tó bá ti gbẹ́lé ọba tó ṣe tán ní ó kù kan ẹ́ tọ̀tọ̀ ìpín ìgbà tó bá ti kó bá ti bí mẹ́rin ìtẹ́lò padà tó kò fi mọ́ bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ hmm? ó mọ́ bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ yóò sì máa tàwọn yóò máa tàwọn ní wọ́lá ọmọ nìyàn náà máa máa tàwọn pẹ̀lú àwọn wish tó ṣe wípé yóò wà too attractive ní pé wọn nílẹ̀ rìsípẹ̀ ọlọ́run wa ní wọ́lá òfin wọ́lá àmọ̀rọ̀ náà kọ́dà máa tún bí ọlọ́run bá ti ń pa báyìí nínú pa wọ́n láṣẹ àwọn àṣẹ ìwé oníṣe ìtọ́nù wọn apá wọn pẹ̀lú ògbó ọlọ́run tó bá tọ́sẹ̀ tí ń bọ̀ áta wọn bí ṣe ìtọ́nù tó máa pa wọn yàn láṣẹ ká ṣe nǹkan mí pé yàtọ̀ tó lọ́wọ́ bá ti pẹ́ṣẹ̀ àbẹ̀lọ́wọ́ bá ó yọ wá lọ́wọ́ ṣe ìtọ́nù ó yọ wá lọ́wọ́ ẹ̀mí ara wa ẹ́ ntọ́lọ́wọ́ bá bá ní ká من سخطك وبمعافاتك من لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك قوموا إلى صلاتكم